tẹ̀ tẹ̀ fún òun lèmi ń pè mọ́ ara wa yìí èmi gbà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ pé ara wa ni wọ́n onísúfí ni wọ́n bẹ̀ mo gbà bẹ́ẹ̀. eléyìí tẹ gbé wá yìí tẹ eléyìí wa ni yìí èmi ò díyan èyàn wa ni alẹ́ ni tí mo ti ń sùn yìí tẹ̀ a gbà pé ara wa ni wọ́n tẹ̀ tẹ̀ fún òun lèmi ń pè mọ́ ara wa yìí èmi gbà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ pé ara wa ni wọ́n onísúfí ni wọ́n bẹ̀ mo gbà bẹ́ẹ̀. sọ ara wa ni onísùfì ni bóde wà yìí ara wa ni èèyàn wa ni ìwà láàyè èèyàn wa ni èèyàn wa ni ẹ ẹja gbọ́. bàbá ní bàbá wa gbàgbọ́ bí ní súfì máa ń ṣe rẹ̀ ní ẹgbọ́n àwọn náà ni mò ń kọ̀ sí yẹn súfì máa ń ṣe rẹ̀ ní. ó lè wọ́n tó jára jàrá. ó lè wọ́n tó jára jàrá. fúnra ẹni ṣe ẹgbẹ́ ẹni sìn bàbá ṣe ti rí bàjẹ́ olóńtọ̀rọ̀ yẹ ẹni ìsìn ẹgbẹ́ ojú ìṣẹ̀ra rẹ̀ ẹgbọ́ ẹwo ni tẹ̀sùn bá àtòkú sọ́run. ṣé ọ̀hún yín ló kó sí ni ṣé ẹ̀wà ọ̀rà ìṣe ọ̀hún yín ló kó tẹ̀sùn bá sí ni níbi ikú rẹ̀ ìdílé rẹ̀ ló ń ṣe òkú lọ́rùn ń bọ̀ fìlà tó dé sórí. ẹ̀ tó ọwọ́ yín ọ̀dà ẹ̀ta ìyá mọ̀ bọ̀. sọ lérò lẹ́yìn sọ̀rọ̀ multi-minded بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله السلام عليكم ورحمة الله وبركاته mo kí يوم ẹ̀yin ọmọ ìyá wa ní kíkí ti Islam Taalim TV ní alẹ́ òní alẹ́ òní ni alẹ́ àlàmísì mọ́júmọ́ àlàmísì déètì òní ni ọjọ́ kẹẹ̀ẹ́dógún oṣù kẹrin rọ̀bí ọ̀sánì ọdún fourteen forty four mo kí wa káàbọ̀ sórí ètò wa ètò yín sofiya zaatu tọ̀ríkọ khalafati al-islam asofiya zaatu tọ̀ríkọ khalafati al-islam ẹ̀sìn sufi onítọ̀ríkọ lòdì sí ẹ̀sìn islam kókó ìwádìí àlàyé lórí ọ̀rọ̀ àmì ìrù tààwùn nípa sòfíà episode seventy six bí ẹ bá ṣe ń wọlé sí orí ètò ẹ máa tẹ like ẹ máa tẹ love pàápàá jùlọ nígbà tí àwọn àṣebi tí wọn bá ń tẹ orí pupa kí ẹ̀yin máa tẹ love kẹsì máa tẹ like. ibi tí a bá ọ̀rọ̀ dé lórí ṣẹ́ríù tí a ń ṣe fún ọmọ ìyá wa amiru dawud imran mọlásán afizahulọ ibi tá a bọ̀rọ̀ dé ibẹ̀ náà ni a padà sí insha allah. insha Allah ọ̀rọ̀ tí a sọ kẹ́yìn òun náà ni ọ̀rọ̀ afaru ibn Abbas ọ̀rọ̀ afaru ibn Abbas tí amiru tààwùn mú wá. kókó ohun tí mo fi rinlẹ̀ ni wípé átàrù yẹn ọ̀rọ̀ náà ó jẹ́ ọ̀rọ̀ tí wọ́n pa irọ́ ẹ̀ mọ́ ọmọ Abbas èyí ni àwọn onímọ̀ olùtọ́pinpin ọ̀rọ̀ ni wọ́n fi rinlẹ̀ mo sì ka ọ̀rọ̀ náà jáde lẹ́yìn náà mo jẹ́ kó yé wa wípé bí Eh, ọ̀rọ̀ súnà nabi àti ìpè àpèmára súnà nabi kọ̀tàkò làákàyè kọ̀tàkò ẹ̀sìn súnà ni a fi ṣe islam islam ni orúkọ ẹ̀sìn wa ohunkóhun tí a bá ń ṣe alẹ́tọ̀ọ́ láti pe àpèmára rẹ̀ lábẹ́ òfin ẹ̀sìn lábẹ́ òfin ẹ̀sìn bí ìyẹn ṣe lọ nìyẹn ẹ jẹ́ ká wá gbọ́ ọ̀rọ̀ lẹ́nu amiru tààwùnù afa dawud imran mulasan ẹ jẹ́ ká gbọ́ ọ̀rọ̀ tí wọ́n fẹ́ sọ ní alẹ́ tòlù insha allah.

àmírù tààwùnù sọ yìí òdodo ọ̀rọ̀ ni bó ṣe yẹ kí wọ́n ṣe sọ bẹ́ẹ̀ náà ni wọ́n ṣe sọ o. emphasis tí mo fẹ́ mú wá tàbí ibi tí mo fẹ́ fi emphasis lé òun ni ibi tí wọ́n ti sọ pé kò sẹ́nì tó sọ̀rọ̀ nípa súfí lójú ayé àwọn sàhábà. So ẹ̀yin sufi sẹ́gbọ́ kò sẹ́nìkankan tó sọ̀rọ̀ nípa sufi lójú ayé àwọn sọ̀hábà ẹ̀tún àárín yẹn gbọ́ dáadáa it's a point against sufism a very strong point. ní ìgbà tí wọ́n fi sufi sì sí tó ọgọ́rùn-ún ètò lẹ́yìn fún àdúgbò ṣẹgbọ́n báwọn kódà ó tiẹ̀ tún wá ṣe kò sẹ́nì kankan tó ń sọ̀rọ̀ nípa sufi lójú ayé àwọn sọ̀hábà ṣe rí pé àti ànẹ́bíwá Muhammad àti àwọn sọ̀hábà rẹ̀ wọn ò gbọ́n ń jẹ́ sufi rí láyé wọn wọn ti ń jẹ́ sufi àsòfíyà àtàsọ́wúfù wọn ò gbọ́rí lójú ayé wọn wọn ò gbọ́ rí ṣé nǹkan tí ànábì ò sọ ń pa ẹ̀ rí táwọn sọ abọ́ ò sọ ń pa rẹ̀ rí láwàá sọ di ẹ̀sìn lónìí. ohun tí àwọn sọ̀hábà ò sọ ń pa rẹ̀ tánàbí ò sọ ń pa rẹ̀ báwo la ti fẹ́ sọ di ẹ̀sìn báwo la ti fẹ́ sọ di dáadáa báwo la ṣe fẹ́ sọ ọ́ di ọ̀nà ìsúnmọ́ lọ́hùn báwo la ṣe fẹ́ sọ ọ́ di ọ̀nà ọ̀nà tí yẹn máa ń gbà á gòkè nínú ẹ̀mí. ọ̀rọ̀ tí amiru taarun sọ yìí is a very strong point against sufism kò sẹ́ni kankan tó sọ̀rọ̀ nípa sufi lójú ayé àwọn sọ̀háábà. So àwọn sọ̀hábà sì ní sálàfù sọ́ọ́lì ìlú mà sọ̀hábà àwọn ní asálàfù sọ́ọ̀lì al-awwal lil umma àwọn the first generation Islam lásìkò àlejò Muhammad àwọn ni aṣíwájú rere fún wa àkọ́kọ́ fún ìjọ ànábì wa Muhammad ẹnikẹ́ni nínú wọn kò mọ tí ń jẹ́ súfí kéèyàn tiẹ̀ ń tà lábàzọ̀ rẹ̀ kéèyàn tiẹ̀ sọ lẹ́nu pé from any quarters wọn from any angle wọn from any side kódà lásìkò ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam àwọn mùnáfìkì ti ń bẹ àwọn mùnáfìkì nǹkan ìkankan nínú wọn ṣe súnfí àbà ẹwà dé lónìí ẹwà ní súnfí ń bẹ nínú ẹ̀sìn wa ẹlẹ́sìn ní súnfí ẹni ìlànà ní súnfí ọ̀nà wo ló gbàjẹ́ sìn ọ̀nà wo ló gbàjẹ́ lánàá tí ò wá ní jẹ fún àwọn sọ̀hábà definitely irọ́ ni sufi ìṣìnà ni sufi on the contrary sunna amiru tààwùnù ò lè sọ pé kò sí sunna ló jẹ ayé ànẹ́bí kódà amiru tààwùnù ò lè sọ wípé àwọn sọ̀hábọ̀ ọ̀gbọ́n ti ń jẹ́ sunna rẹ̀ mo fẹ́ kẹ́ compare kẹ́ contrast báyìí èdè tí amiru ta'awunu lò against sufi pé kò sí sufi lójú ayé ànábì kódà ẹnìkan kan ò sọ̀rọ̀ sufi rí lójú ayé àwọn sọ̀hábà ṣé wọ́n lè sọ bẹ́ẹ̀ nípa súnà wípé kò sí súnà lójú ayé ànábì ṣé wọ́n lè sọ wípé kò sẹ́nìkan kan tó sọ̀rọ̀ súnà lójú ayé àwọn sọ̀hábà ẹ ń bá sọ bẹ́ẹ̀ ọ̀daràn. ajẹ́pẹ́ súnà ó ti ń bẹ lójú ayé ànábì súnà ó ti ń bẹ lójú ayé àwọn sọ̀hábà bá a bá tiẹ̀ rí wọn tá a bá tiẹ̀ rákọọ́lẹ̀ kankan tó sọ pé àwọn sọ̀hábà wọn máa ń pera wọn ní àlùsúnà ìyẹn sì ní sábàbí ìyẹn ní kíni o ìyẹn ní sábàbí sábàbí ẹ̀ ni wípé once you are a muslim you are ahlu sunna. automatically ni once you are a muslim you are ahlu sunna. kò sí bó ṣe fẹ́ ṣe islam without sunna sunna ló fi ṣe islam so a ní ìdí kásẹ̀ máa sọ pé àlùsùn náà lásìkò ànábì but the emergency arise ìpàjáwìrì kápẹ̀yàn ní àlùsùn náà ó became inevitable kò ríbi tí wọ́n fẹ́ yẹ̀ sí mọ́ nígbà tí ayé di ayé àwọn oníbídíà gẹ́gẹ́ bí a ṣe sọ síwájú nínú àwọn previous episode nígbà tí àwọn èèyàn fi súnà sílẹ̀ unlikely kí wọ́n dàgbé mo ti play episode mo ti play ọ̀rọ̀ kan nínú ọ̀rọ̀ àmúlù tààwùnù ok bẹ́ẹ̀ mi ò tí ì débẹ̀ ibi tí àmúlù tààwùnù ti ń sọ wípé nígbà tí àwọn èèyàn tí wọ́n di pé wọ́n ń ṣe bídíà làwọn kan dìde pé ẹ má pa súnà run o ẹ má pa súnà run o. nítorí náà yín èèyàn mi ẹ jẹ́ ká ronúpìwàdà kó tó léètì fún wa o ẹ jẹ́ ká ronúpìwàdà kó tó léètì. lójú ayé ànábì kò sí súnfí lójú ayé àwọn sọ̀hábà kò sí súfí ẹnì kankan ò sọ kankan tó jẹmọ́ súfí lẹ́yìn ìgbà táwọn sọ̀hábà kú láyé tán pátápátá kódà ìmáàmù àbú ànífà gan tó jẹ́ ìmáàmù àkọ́kọ́ kò fọ́n tí ń jẹ́ súfí. it was àsìkò ìmáàmù ìmáàmù Málíkì ní bẹ̀rẹ̀ ṣẹ̀ṣẹ̀ máa gbọ́ fún àwọn kan wọn ní súfí ẹ̀wù yọdún yẹn ẹ̀wù sẹ́ńtírì yẹn. tọ́ mọ́tàlá rẹ jẹ́ o o lè padà wá o lè padà wá sílé ayé nígbà kejì o àwa mọ̀ rẹ ló ti wáyé o mọ̀ kù sínú sunfi o olótú gbọ́ yẹn látẹnu àmìlù tààwùnù wípé lójú ayé ànábì kò sí tí ń jẹ́ súfí lójú ayé àwọn sàábà kò sí tí ń jẹ́ súfí wọ́n mú súfí wọnú ìsìláàmù o àní tèkè ìzì fún yín o wọ́n mú súfí wọnú ìsìláàmù ní ẹ̀sìn jẹ́nu àmì ìrùtà àrùn kílẹ̀ tó fẹ́ sọ̀rọ̀. wọn àwọn fẹ́ máa ń túnà òun náà làwọn tó wá bí ìdíje àwọn yẹn dìde láàrin bíi two hundred plus two hundred and ten àwọn àbá àti òṣìṣẹ́ alukọ́rọ́ àtikáàdì tó léjì sẹ́ńtì rẹ̀ lẹ́ẹ̀kẹta ìjà làwọn yẹn kan wá dìde wọn á bẹ̀rẹ̀ sí máa ṣàlàyé pé túnà yẹn yá dúró sí àwọn yẹn ó kọ́ tó lórí wọn àti àwọn náà lè fura náà ní áàlù sóníyà wà láyé wọ́n tún máa ń pè ní áàlù àfà wọ́n lè máa dá àwọn pè ní áàlù àti ìdájọ́ tó àwọn yìí o ọ̀rọ̀ tó má fi ń ṣe wà lẹ́yìn ọ̀rọ̀ àlè o àwọn ò ní gbà ọ̀rọ̀ ìdá tó ti ó kọ tó náà fi jẹ́ bọ̀rọ̀. tọ́ àmì ìrùtà ẹ̀ẹ́. lórí ètò ẹ̀sọ́ yìí ẹ tún gba ninety nine percent àdìgẹ́ pé ninety eight percent torí pé ẹ ti sọ̀rọ̀ kan síwájú tá a ti dìbọ́ǹkì ẹ̀ ẹ ní àríyànjiyàn tó bí àrísùnà àrísùfìyà ẹ ti sọ síwájú tá a ti dìbọ́ǹkì ẹ̀ tẹ bá rántí mo sọ níbẹ̀ wípé no alùsùnà ọ̀wálé ayé tàbí alùsùnà ọ̀ṣẹlẹ̀ as a result of argument bí kò ṣe wípé the word alùsùnà ó came into being ó di ní tí wọ́n ń pè tó ń gbajúmọ̀ nítorí pé lásìkò yẹn àwọn èèyàn ti pa súnà tì wọ́n ti ń fi tiwọn lọ́lẹ̀. ìfi tiwọn lọ́lẹ̀ ègéṣì súnà ló mú káwọn kan dìde mọ́ wọn lọ́rùn pé no kò sí tọ́jọ́ ẹ gbọ́dọ̀ fi tiyín lọ́lẹ̀ àwọn tán wá dìde mọ́ wọn lọ́rùn yìí tí wọ́n ń ta súnà yìí àwọn ni wọ́n wá ń pè ní ahalu súnà. àwọn náà ń pè ní ahalusunna kódà nínú ọ̀rọ̀ tí mo ti sọ tí mo ti sọ síwájú nínú previous episode ohun tó ni pé orúkọ àwọn ahalusunna pọ̀ oríkì wọn pọ̀ mo ní a máa ń pè wọ́n ní ahalusunna a máa ní alijamaa a máa ń pè wọ́n ní ahalulẹ̀ hadith a máa ń pè wọ́n ní ahalulẹ̀ asar a máa ní kíni salafiya ara oríkì wọn nù a tún ń pè wọ́n ní àlìfẹ́ríkọ́ ànájíyà àtọ́ífà àlìmọ̀nsórọ̀ náà amiru taarun ti wá kọ̀fàmù tí mo sọ ohun wípé dídá táwọn èèyàn ń dá bíbí àálẹ̀ láti fi rọ́pò sunna ló mú kí àwọn kan ó dìde láti dáàbò bo sunna àwọn tí wọ́n dìde yìí lọ́jọ́ kìíní àná àwọn ni àwọn ní bídíà ń pè ní áàlù sunna àwọn náà sì tẹ̀wọ́ gbà pé yes áàlù sunna ni wá tẹ́bátì wà ní áàlù sunna áàlù sunna ni wá torí pé a fẹ́ revive a fẹ́ ta sunna ànẹ́bì nígbà tí sunna ànẹ́bì ti di òkú nínú àwùjọ tó ga sí pé òǹkàlùkù pẹ̀lú àdádálẹ̀ tiẹ̀ ni ọ̀rọ̀ yìí náà lẹ̀ ti wá sọ yìí. but the last statement ni pé láti bẹ̀rẹ̀ ni súnà ti ń jẹ bọ̀ no suna ti wà lójú ayé ànábì súnà ti wà lójú ayé àwọn sọ̀hábà but láti wá gbé kalẹ̀ pẹ̀lú Eh, láti wá fi fún àwọn tó dúró ti súnà ní orúkọ ló ṣẹlẹ̀ ní sẹ́ńtírì tẹ̀wí yẹn láti eh, eh, báwọn kan ṣe wá gbèrú ìyẹn àwọn tí wọ́n fẹ́ ta súnà jì nígbà yẹn ni orúkọ yẹn wá di ntọ́ wá di ntọ́ kálukú wá ń wí lẹ́nu pé à àyàwó àlùsúnà nù alukurani àtàbí ìsìn làwọn máa lò tí wọn wọn ò fààyè gba ìfẹnú wọn ò fààyè gba ìròrí wọn ò fààyè gba àbá kí ni kurani sọ kí ni ànábì wí kí sì ni àwọn sálàfù sọ́ọ̀lì kí ni wọ́n gbọ́yé nípa rẹ̀ tí ń jẹ́ sàlàbíyà tí ń jẹ́ àsàlàbíyà àsàlàbíyà òun náà ni mafuhumu asalafu sọ́ọ̀lì yìí mafuhum asalafu sọ́ọ̀lì àgbọ́yé àwọn aṣíwájú rere fún wa àwọn náà sì làwọn sọ̀hábà àtàwọn tó tẹ̀lé wọn àtàwọn tó tẹ̀lé wọn pẹ̀lú dáadáa. So, so kó lóun pé ìgbà yẹn ni súnà ṣẹ̀ṣẹ̀ ń jẹ́ bọ̀ nkùn súnà ti wà ní ọ̀rẹ́ di ṣùgbọ́n àwọn èèyàn ti ń pa súnà tì wọ́n ti ń pa á tì pẹ̀lú oríṣiríṣi àdádálẹ̀ àwọn múrídìí àdìde pẹ̀lú bídìí àti wọn àwọn ṣí àdìde pẹ̀lú bídìí àti wọn àwọn kàwáríjù dìde pẹ̀lú bídìí àti wọn àwọn kọ̀dàdíyà náà dìde pẹ̀lú bídíà tiwọn. ok làwọn kan wá takú pé súnà làwọn ṣe o torí pé ànábì ti sọ àsọọ́lẹ̀ pé rándanrandan yóò padà ṣẹlẹ̀ tó ń kálukú ọmọ dá tiẹ̀ lẹ̀ ànábì sì wọ́nu àwọn sálàfù lọ́gọ́nà ọlọ́run wípé ẹni tó bá ń bẹ láì nínú yín o kó dìrọ̀ súnà o. kó tó wá dìrọ̀ mọ́ súnà àwọn àrólé mi àwọn sálàfù sọ́ọ̀lì nìyẹn bí àníyàn bí ó ṣe jẹ́ nìyẹn o amiru ta awun aláwọ̀ jẹ́ àríyìn pẹ́ lórí dáadáa. kílẹ̀ tó fẹ́ bá wa sọ. So. bá lè wà àlùkò wọn sọ̀rọ̀ mẹ́ta. Àwọn akáàkùn lè inú àwọn àyùmọ̀ làárùbá àbọ̀dù gbogbo àgbà lè fẹ́ jáde. Ó kò mú òde súnà, ọ̀dẹ̀ kò mú òde àkàlàbíyà. Àwọn ẹgbẹ́ sọ pé táwọn bá tẹ̀ lu àgbọ̀ yìí, àgbọ̀ yìí àwọn sálẹ̀ yìí. Ó kò mú òde kẹ́nà lè náà wọn náà fún owó sí especially alu sunna wàlìjàmá wọn dẹ̀ máa ń sọ ọ́nà ọ̀tẹ́ àwọn wọn dẹ̀ máa ń pèyàn sí pé wà ní ìlànà àwọn alu sunna wàlìjàmá ọmọ pé wọn náà nínú ọkọ yìí àjọwòrán àwọn náà wọn fún owó sí alu sunna wàlìjàmá ní sàlẹ̀ bí lábàbọ̀ kan kò sí wa àti àtọ́jọ dá orílẹ̀-èdè sáwọn orílẹ̀ ìlànà àwọn bàbá ìlú náà wà padà ají wa lórí afáwa muhammadu bin abdul wahab gbogbo ọgbàdá ọlọ́ba ló kẹ́ wọn ọba mi yọrọ sí wọn àmọ́ wàá kó o ṣe tán kó ní sàlàfíà. lọ́sẹ̀lẹ̀ ok ṣé ẹ gbọ́ nǹkan tí àmì ọ̀tá àwùnú sọ wọ́n ń ka àwọn tí wọ́n ń promote sunna bẹ̀rẹ̀ lórí àwọn àyímọ́tòlẹ̀ arba tó fi dórí àwọn àfáà ibùnú tẹ̀míyà àti ibùnú kọ́yìn títí dórí alimujaddid sheikhul islam muhammad bon abdulwahab alhamdulilayi taari àwọn ẹni ìṣáájú pé wọ́n promote sunna aminu taawun ìwúlẹ̀ ìfẹ́ promote rẹ̀ sẹ́yìn ló ẹ tọ̀ oríta àwọn yẹn ni àbẹ́ ìyapa sóríta wọn torí àfáà náà lẹ́yìn náà kó ti mọ ní ọmọ afaa ní ewu lẹ́yìn fẹ́ promote ẹ ti ka àwọn àfáà díẹ̀ wọ́n pọ̀ jù bẹ́ẹ̀ lọ o ṣùgbọ́n alhamdulillah pé ẹ tiẹ̀ lè rí àwọn àfáà sí. Si tí gbogbo ayé ń gbọ́rọ̀ wọn tí wọ́n ń ka wọn pé wọ́n promote sunna. èmi wá fẹ́ bí ń léèrè àwọn ìbéèrè kan lórí ẹ̀ èmi náà gbà pé àwọn àfáàtẹ ẹ̀dá kan yẹn sunna ni wọ́n promote jíjẹ́ áàlù sunna ni wọ́n promote ẹ̀yin gẹ́gẹ́ bí ẹnìkan èwo lẹ́yìn fẹ́ promote lọ́rọ̀ àfa náà lẹ́yìn náà olórí àwọn àwọn kan àwọn jàmáà kan lẹ́yìn náà èwo lẹ fẹ́ promote ìbéèrè tí mo bí léèrè yẹn mo da ojú ẹ̀ para mi àbúrò ẹ̀ má Mikael èwo ni wọ́n fẹ́ promote èmi náà fẹ́ promote súnà ni mo fẹ́ promote súnà kí n sì promote pípe súnà mara mi kí n máa jẹ́ ọ̀kan nínú ahlu súnà so mo ń retí èsì látọ̀dọ̀ yín amiru taawun ọjọ́kọjọ́ tọ́rọ̀ bá tó kàn ọ̀rọ̀ sufi ẹ sọ fáyé ohun tí ẹ fẹ́ promote ẹ ti dáhùn àáfàá tó promote súnà mọ́ àbí. Eh, eh so èwo lẹ fẹ́ promote súnà lẹ fẹ́ promote ní àbí súfì tẹ́ ẹ bá ti mú súnà ẹ má jẹ́ tún gbọ́ kẹ́ ẹ tún máa dọ́gbọ́n promote súfì mọ́ o. ìyẹn ó máa jẹ́ ìṣojú méjì o ẹ dúró ti súnà kẹ́ ẹ promote ẹ̀ fàyè tẹ́ máa gbé súfì dé ẹ̀ rọ́bìṣì ẹ̀ ẹgbàdànù tẹ máa gbé sufi dẹsẹ ẹgbàdànù ẹkú sínú dustbin ẹdáná sùn kó dé eru ẹkú eru ẹ odò kó dò gbé lọ. odò ló máa gbé sufi lọ tẹ́lẹ̀. So we need to promote sunnah. And as you promote sunnah, you are you are ahlu sunnah automatically. You are ahlu sunnah. Tọ́ba you promote sunnah. Ahlu sunnah ni ọ́. Ìbéèrè kejì. I put it before you. Amiru Ta'awunu. èwo nínú àwọn àfáà súnà ló promote sufism èwo nínú àwọn àfáà súnà ló promote sufism ẹ̀ka orúkọ wọn bẹ́ẹ̀ ti ka orúkọ díẹ̀ nínú àwọn tó promote súnà tí wọ́n sì jẹ́ alùsúnà Imam wa Ahmad imam alusunna imam wa maliki imam alusunna imam wa shafi imam alusunna abu hanifa imam alusunna àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ èwo nínú àwọn àfáà yìí ló wá promote sufism èwo nínú wọn ló promote sufism à ń ka tírà abu hanifa kò sí sufism níbẹ̀ à ń ka tírà imam maliki sufism ò sí níbẹ̀ à ń imam shafi sufisimu sí bẹ́ẹ̀ à ń ka imam ahmad sufisimu sí bẹ́ẹ̀ they did not promote sufism they only promote they only promoted asunna torí náà àmìlù tààwùnù ẹ jẹ́ ká bẹ̀rù ọlọ́run súnà ní kẹ́ promote at all cost ní kọ̀rọ̀ ní gbangba no compromise no compromise. So, hmm. èmi àti ẹ̀yin ẹ jẹ́ ká promote sunna ẹni tó promote sunna kí ló ń ṣe on promoti promote alukur'an ó ń promote hadith anabi ó sì ń promote salafiya ìyẹn ni wípé ẹ bá promote sunna anabi ó ń tẹ̀lé kúránì ó ń tẹ̀lé àdìsí lórí àgbọ́yé àwọn aṣíwájú rere fún wa àgbàwọ̀ hádìhì yàní ádámà ní hajjùnà hádìsùnà. هذا من أهل السنة يعني يبي أسجني يوم أوكي بعد يسجنوا أيوه، ọ̀yà ọ̀rọ̀ kan tó kí náà bó náà ṣe rí nìyẹn ṣàlàyé àtẹ̀síkò ń dáàbọ̀ ìlú ẹ̀yà àtàbí àlùkò àtẹ̀síkò ń dáàbọ̀ ìlú ẹ̀yà àtàbí tó kí náà bó náà ṣe rí nìyẹn ṣàlàyé àtẹ̀síkò ń dáàbọ̀ ìlú ẹ̀yà àtàbí àlùkò àtẹ̀síkò ń dáàbọ̀ ìlú ẹ̀yà àtàbí tó kí náà bó náà ṣe rí nìyẹn ṣàlàyé àtẹ̀síkò ń dáàbọ̀ ìlú ẹ̀yà àtàbí àlùkò àtẹ̀síkò ń dáàbọ̀ ìlú ẹ̀yà àtàbí tó kí náà bó náà ṣe rí nìyẹn. tọ́ amírù tààwùnù ẹ sọ pé wọn kò dárúkọ sàlàfíà lójú ayé ànábì wọn kò dárúkọ alùsùnà lójú ayé ànábì wọn kò sì dárúkọ súnfí lójú ayé ànábì gbólóhùn tẹ ẹ sọ yẹn arabi tẹ ẹ ti ń bọ́ sí kòtù tẹ ń bọ́ sí kele ṣé tí wàá túmọ̀ sí nìsín ni pé ohun tí ń túmọ̀ sí nìsín ni pé sàlàfíà alùsùnà sòfíà wọ́n jọ wà ní the same rank. tàbí ń tẹ̀sán nìsín ni pé sàlàfíà sunna alùsùnà àti sòfíà pé wọ́n jọ ní similar problem is that what you are what you are trying to say kò yẹ kó rí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ṣe kà yẹn yóò kó bá ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí ò gbọ́dọ̀ yìí yóò kó bọ́pọ̀lọpọ̀ tí ìwúlẹ̀ sáàpá àwọn tó bá jẹ́ àpá ló lè yìí torí pé pé wọn ò dákọ sàlàfíà lójú ayé ànẹ́bì sámẹ́dì ò ní tẹ̀lé àwọn sálàfù pé wọn ò dákọ alùsùn lójú ayé sámẹ́dì bá ń ṣe wa ni. irú gbólóhùn yẹn ti àwọn gbólóhùn pẹ́ wọn kò dárúkọ sàlàfíà lójú ayé ànábì wọn kò dárúkọ alùsùnà lójú ayé ànábì wọn kò sì dárúkọ lójú ayé ànábì kò túmọ̀ sí pé sùfíà ó wà ní ipò kan náà pẹ̀lú sàlàfíyà àti alùsùnà aláìmọ̀ kan ló máa torí fi wọn aláìmọ̀ kan wọn nígbà tí wọ́n ti dákọ̀ sàlàfíà lójú ayé ànábì tí wọ́n dákọ̀ alùsùnà lójú ayé ànábì tí wọ́n sì dárúkọ sòfíà lójú ayé ànábì ajá sí pé the same thing jọ ni wọ́n no they are not the same thing. àwọn ọ̀rọ̀ tó ti síwájú ó sì jẹ́ ká mọ̀ wípé súnà wà nínú ẹ̀sùn àmọ́ ńgbà tí ò tí ì tí bídíà ò tí ì bẹ̀rẹ̀ nínú àwùjọ Islam ni wọn fi máa pe àwọn kan ní alùsùnà ní kété tí bídíà bẹ̀rẹ̀ lóníranran lóríṣiríṣi táwọn kan wá dìde láti gbógun ti bídíà yẹn àwọn yẹn ni wọ́n máa ń pè ní alùsùnà. so kò jù báyẹn lọ so tí wọn bá pẹ nìkan ní àlùsúnà lójú ayé ànábì wọn ò ní ìdí ẹ torí pé lójú ayé ànábì kò sí súfí kò sọ bíbíà àwọn sọ̀hábà kọ̀ọ̀kan tí wọ́n sì fẹ́ kọjá ẹnu àlà sẹ́fẹ́ fi tiwọn lọ́lẹ̀ lójú ẹsẹ̀ ànábì kọ̀ fún wọn. wọ́n dẹ̀ took to correction wọ́n tún ra wọn ṣe so sufiya salafiya kọjọra wọn kọjọra wọn bí ẹ sì jẹ nìyẹn kí lẹ tó fẹ́ sọ. So. ṣé àwọn mùsùlùmí lọ́ọ́ fi sí láfíríkà sí ẹ̀ka nílẹ̀ yorùbá àdìgá akẹ́kọ̀ọ́ ní orílẹ̀-èdè mẹ́ta àti mẹ́rin àwọn ará mẹ́rin yẹn àti mẹ́ta yẹn wọ́n sì ń gbẹ lára wa ó sì dúró pé mẹ́ta máa máa ń ṣàlàyé ó ní ìlú òpè mẹ́rin ọ̀pọ̀lọpọ̀ tó fẹ́ pé àìláàlùsọ náà tí wọ́n bá wá láti sáwọ́ bí àwọn ni wọ́n máa tó owó ti sábà fi yára. èèyàn ní pé Saudi Arabia gẹ́gẹ́ bí orílẹ̀-èdè ìjọba ẹgbẹ́ fẹ́ fún ara rẹ̀ kó ló mú òsì sàlàfíà àti kẹ́gbà àlùsùnà. tó wẹ́ tọ́lọ kẹ́kọ̀ọ́ níbẹ̀ àti tẹ́ nǹkan síra rẹ̀ yọ̀ọ̀ pariwo sunna yọ̀ọ̀ pariwo sàlàfíà. kí ni ìtumọ̀ sunna àti sàlàfíà ìtumọ̀ sunna àti sàlàfíà yìí wẹ̀ náà ò ní í pé sábàdé sunna ìtọ́jú ká dúró ti àdéhìí àti sẹ́yìn lè dàpọ̀ nínú bọ́ bá dàpọ̀ orí rẹ̀ dàrú ìṣẹ́ mùsùlùmí. kí ni ọ̀dọ́ pé súnà ìyẹn ni pé ìlú ti kúrò àtàkì ìṣe àrẹ́gbọ̀n sọ̀rọ̀ sọ̀rọ̀ sọ wọ́n tó kó sẹ́yìn àbílẹ̀ tó àwọn sálábà wọn tó dáwà súnà ká ló sọ̀rọ̀ wọn ká lọ lu ọ̀rọ̀ wọn tí ọ̀rọ̀ ti dàpọ̀ kòrán àti àdìsá ìjọba amiru tààrù nítorí ọba tako súnà ó ti ya wèrè nu ó ti di kékeré nu ẹ̀yin ṣubú tẹ gbọ́ tẹ́ ẹ bá ti tako súnà ẹ ti ya wèrè nu according to amiru tààrù ẹ ti di kékeré nu bákan náà sàlàfíyà kò wá tún ṣe tako amiru tààrù ṣe é on the other way kẹ́ni tó bá ti tako súfì ó ti ya wèrè nù ó sì ti di kèfèrí nù. kẹtù wá fi lé pé torí pé sùfíà kò ṣe é tako ṣe ẹ lè sọ bẹ́ẹ̀ ẹ lè sọ bẹ́ẹ̀ náà ẹ lè sọ bẹ́ẹ̀ ṣe ti á rí pé súnà kò ṣe é kọ̀m̀píà pẹ̀lú sàlàfíà kò ṣeé kọ̀m̀píà pẹ̀lú sufi ok kò ṣeé kọ̀m̀píà pẹ̀lú sufi. so kí wọ́n là ń dara wa láàánú sí nígbà tá a mọ̀ wípé tọ́ba tako súnà ó ti ya wèrè nìyẹn sọgbọ́ kọ̀ǹfàmù ló gbọ́ yẹn o tọ́ba tako súnà ó ṣe kí ni ó ti ya wèrè rè ó ti yàwó rè nìyẹn ó sì máa ṣe bí wèrè náà nínú àwọn tí wọ́n tako súnà tí wọ́n ya wèrè àwọn nìyí. gbà bẹ́ẹ̀. eléyìí tẹ́ ẹ gbé wá yìí tẹ́ eléyìí wá ní yìí ebi ò díyan ẹ̀yẹ́ wá ní. àdẹ́ni tí mo ti ń sùn yìí tẹ̀ a pé ara wa ni wọ́n tẹ̀ tẹ̀ fóun lèmi ń pè mọ́ra wa yìí èmi gbà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ pé ara wa ni wọ́n onítúfí ni wọ́n tẹ̀ mo gbà bẹ́ẹ̀. sẹ́wọ̀n pé mi ti pé bàbá yìí mọ́ ara wa ara wa ni onítúfí ni bó ti wà yìí ara wa ni èèyàn wa ni ìwà láàyè èèyàn wa ni èèyàn wa ni ẹ̀ ẹ̀ jágbọ́. Bàbá ní bàbá wa gbá omi ní Súfì máa ń ṣe rẹ̀ ní ẹgbọ́n àwọn náà ni mò ń kọ̀ sí ẹ. Súfì máa ń ṣe rẹ̀ ní. Ẹ́ àwọn ìjọ á. ṣe rí bá nìsín tó o bá ti tako súnà ọ máa ṣe wèrè lọ ní o ẹ̀jẹ̀ láwọn ti ń ṣe wèrè báyìí. tó bá ti tako súnà o ti ṣe o ti ṣe èrè bá tako súnà ohun tó o lè takò tó o sì ń ṣe kí ló ní kọ́ mọ́ pè mọ́ra rẹ àpèmọ́ra ẹni la máa ń pè tèmi dire òun ló bí kápẹ́ra wa ní alùsùnmọ̀ so bó ṣe jẹ́ nìyẹn. ọ̀ya àmì òrìtàwá wù ní kí ẹ tó fẹ́ sọ. So. náà tí àwọn ará wà sí báyìí àdàbà kan bẹ àdàbà tó tó kí kálukú wa máa mú ìtumọ̀ rẹ̀ wá nígbà gbogbo ní báyìí pẹ̀lú inú tí ẹ̀ mú ó lè dá àwọn àbá àwọn sọ ó lè wà ló pẹ̀lú inú tí ẹ̀ tó tọ́ba fẹ́ kọ lófin yóò lè jẹ́ kó tún kí lọ́dọ̀ rẹ̀ ni o tóbi nínú náà bá fẹ́ kọ lu àdùsùn náà yóò lè jẹ́ kó ládùsùn náà lọ́dọ̀ tiẹ̀ ìyẹn làwọn ìwà ń ka kí àwọn nọ́ńgà fẹ́ máa fi dá wà láàrin láàrin náà tọ́ ìyẹn làwọn èèyàn wá ń ka tí àwọn wọn fẹ́ fi á máa dá wàhálà lẹ̀ láàrin ara wa wàhálà wo níbo ni wàhálà náà ti wá wàhálà wo níbo ṣe ni wàhálà náà ti wá. ohun tó jẹ́ ojúṣe fún ẹni tó fẹ́ tako nǹkan àtẹni tí wọ́n fẹ́ takò wọ́n jọ ní ojúṣe kan náà ni o ò ní pé ẹni tó fẹ́ takò nǹkan yóò mẹ́rìí wá ẹni tí wọ́n fẹ́ takò náà tàbẹ́ni tí wọ́n takò òun náà máa mú ẹ̀rí wá ok tí onísúfí bá tako súnà tàbí ìpe súnà mọ́ra ẹni pé áàlù súnà kó mú ẹ̀rí wá látinú kùránì àtinú hadith tó ní súnà bá tako súfí òun náà máa mú ẹ̀rí wá látinú alukùránì àti hadith ànábì. kí ló wá fa wàhálà kí ló fa wàhálà. èmi jẹ́ ọ̀kan nínú alùsùnà mò ń gbé súnà dìde mò ń ta súnà jì mò ń dáàbò bo súnà mo sì ń lòdì sí súfí. láti inú tíra súfí ni mo ti rí n tó jẹ́ kí n lòdì sí súfí. Si mo sì ń fún wọn lésì ọ̀rọ̀ wọn pẹ̀lú súnà tí í ṣe àlìkìtàbù wá súnà. nígbà náà pírọ́blẹ́mù kankan ò sí látọ̀dọ̀ àwa alùsúnà o àwa alùsúnà kò sí pírọ́blẹ́mù kankan tó wá látọ̀dọ̀ wa táwọn súfí àwọn súfí gangan ló ní wàhálà àwọn ni wọ́n dá wàhálà lẹ̀ wàhálà tí wọ́n sì dálẹ̀ ni pé wọ́n ń fi súfì rinlẹ̀ wọ́n ń pèpè sí súfì wọ́n wá ń lọ tọ́ka sí kùránì àti àdìsí nígbà tẹ́ bá fẹ́ pèpè sínú súfì wọ́n wá máa tọ́ka sí àlùkùránì pé ẹ̀rí àwọn rèé wọ́n tún mọ tọ́ka sí àdìsá nàbí sallallahu alayhi wa sallam lórí irọ́. èyí wá ní ìbẹ̀rẹ̀ wàhálà látọ̀tà wọn súfí torí pé sùfíyà kò sí nínú kùránì kò sí nínú hadísì èyí wá ti rí nígbà náà tẹ́ ẹ ti wá ń lo kùránì láti fi báàkì súfí èyí ti rí tẹ́ ẹ ti ń lo hadísì ànábì láti fi báàkì súfì wáì àwọn súfì gangan ni wọ́n ń wàhálà bí àpẹẹrẹ onísúfì ó sọ pé àyà wàtúbírú náà sáka àti àyà wàlá tẹ́túrúdì lẹ̀dí náà yóò sọ pé wọ́n sọ àyà náà kalẹ̀ nítorí àwọn súfì ni. irọ́ sì ni wọ́n fi pa irọ́ kò ní wọ́n pa. bákan náà onísúfí ó dá wàhálà lẹ̀ nígbà tó onísúfí bá ń sọ wípé tàsọ́wúfù ni ànábì lọ́mọ ń ṣe nínú ọ̀gbun hìrá lọ́jọ́ kìnìún àná ó fẹ́ dá wàhálà lẹ́nu. torí pé gbogbo tíà tó sọ nípa bánẹ́bí ṣe máa ń lọ sínú ọ̀gbun hira kò sí kankan nínú rẹ̀ tó sọ pé ànẹ́bí lọ ń ṣe súfì ni nígbà tẹ́yìn bá wá bọ́ tẹ́yìn sọ gangan ni mùkádámù àkọ́kọ́ tó ti máa ń ṣe hira pé kò rí bẹ́ẹ̀. so nínú ọ̀nà táwọn súfì gbà dá wà lálẹ́ òun ni kó ń súfì ó sọ wípé láti inú àlùkùránì ni wọ́n ti yọ sọ̀rọ̀tìlì fàátì jáde wọ́n fẹ́ dá wà lálẹ́ nù àtàkù bí àmọ́ sọ pé àlọ́wùmọ̀ nínú súrà báyìí àlìfàtà nínú súrà báyìí àsábíkù nínú súrà báyìí àlìkátàmù nínú sóra báyìí ṣé bí wọ́n ṣe máa sọ pé nǹkan wà ní kùrà nínú alẹ́ ẹ̀ ti ya wèrè ńgbẹ̀ ti takò sóyè lẹ́ ti ya wèrè. so láti máa sọ pé láti inú àlùkùránì náà wọ́n ti yọ sàtúlè fàátì wọ́n fẹ́ dá wàhálà alẹ́ ni torí ohun tí ò ṣẹlẹ̀ ohun tí ò wáyé ohun tí ò rí bẹ́ẹ̀ làwọn ń fi rinlẹ̀ porí bẹ́ẹ̀ yìí. bákan náà nínú ọ̀nà táwọn oníṣúfí máa ń gbà dá wàhálà alẹ́ òun ni kí wọ́n sọ pé sọ̀rọ̀tù lè fàá ti ẹ̀yọ kan ọ̀dọ́gba sí ẹgbẹ̀rún mẹ́fà ní kùránì ṣé wọ́n lè dá wàhálà alẹ́ báwọn. wọ́n ti dá wàhálà nìyẹn ṣáà wà ni. ká mọ̀ wọ́n níran no á dìbọ́ǹkì ọ̀rọ̀ wọn ni. nítorí náà nítorí náà àwọn Súfì gangan ló ń awọn àwọn ni wọ́n dá wàhálà alẹ́. àwọn ni wọn fi Sufism wọn dá wàhálà alẹ́. so alùsùnà ló kùránì ló àdísì onísúfí ó sì já níyà wọ́n ní tí a ti wọn oníkọ̀dìríyà wọ́n ní tí a ti wọn oníṣàdìríyà àwọn náà ní tí a ti wọn náà ní tí a ti wọn so àwọn onísúfí. àwọn ni wọ́n ń dá wàhálà lẹ̀ nípasẹ̀ kí wọ́n máa tọ́ka sí kùránì àti àdíìsì ànẹ́bì láti fi gbé súfí lẹ́sẹ̀ ṣe rántí wípé mo sọ̀rọ̀ kan nínú tí ó ti kọjá ẹ́písòdù mẹ́ta sẹ́yìn wípé mo lọ bọ́rọ̀ kọ́ọ̀sì ní Arabic and Islamic Department ní UI lẹ́kṣọ́rà kan ń bẹ̀ Mr. Karim náà lọ́hùn ọwọ́ yìí pé lè fàájì kọ́ lè fàájì ẹ̀ wá jẹ́ mẹ́ta mú ẹ̀rí lè fàájì wà ní Kùránì mú ẹ̀rí wà kíyàn mú àyà àgbègbè níwà láti fi support ọ̀tún ìfásí tàbí kó mú àdìsà nẹ́bí wà láti fi support ẹ̀ ó fẹ́ dá wàhálà lẹ́nu yẹn nítorí náà àmìlù tààwùnù àwọn oníṣúfì ni wọ́n ń mi sọ fún wọn ẹ jẹ́ kí n ran yín sí wọn pé látòní lọ àwọn ọ̀rọ̀ tí wọ́n fi ń dá lẹ́yìn náà kí wọ́n túbá. lọ́rọ̀ bá parí alọ́ọ̀kú wá sí kòńgẹ́ dáadáa ẹ jẹ́ kí a dúró báyìí ẹ jẹ́ ká dúró báyìí ó dàbí ẹni pé a ti lo wákàtí kan báyìí ẹ jẹ́ ká ẹ jẹ́ ká stop báyìí mo ti ń ẹ̀ẹ́ mo ti ń fèlè ìsinmi mo ti ń fèlè ìsinmi so a tún máa tẹ̀síwájú nínú next episode lẹ́ẹ̀kan sí àwọn oníṣúfí àwọn ni wọ́n dá wàhálà lẹ̀ tí wọ́n fẹ́ máa fi kùránì ṣe ẹ̀rí fún súfí tí wọ́n fẹ́ máa fi àdìsá nẹ́bì ṣe ẹ̀rí fún súfí nígbà tí ò sì kẹ́límọ̀ súfí nínú kùránì tí ò sì sì kẹ́límọ̀ súfí nínú àdìsá nábì so amílù tààbù dẹ́ bá ń sọ fún wọn káwọn súfí mọ́ fi kùránì sẹ̀rí súfí mọ́ káwọn onísúfí mọ́ fi àdìsá nábì sẹ̀rí súfí mọ́ ẹ ti ní lójú ayé ànábì kò sí súfí àwọn sọ́ábà wọn ò mọ kankan nípa súfí ẹ̀ẹ́sẹ̀ wa máa fi àlùkùránì gbé súfí lẹ́sẹ̀ ẹ̀ẹ́sẹ̀ máa fi àdìsànẹ́bì gbé súfí lẹ́sẹ̀ àdìsànẹ́bì ẹ̀ẹ́sẹ̀ máa fi gbé súfí lẹ́sẹ̀ kò lè wọ́ọ̀k kò lè lọ sọ̀nà tẹ̀ ń gbà dá wàhálà alẹ́ ni èyàn súfí ẹ̀ má dá wàhálà alẹ́ mọ́ ẹ fi Islam lọ́rùn lẹ̀ fún wa ẹ lè fi Islam gbé súfí ẹ lè fi kùránì gbé súfí ẹ sì lè fi àdìsá nẹ́bí gbé súfí tẹ́ ẹ bá fi gbé ẹ ti dá wàhálà lẹ̀ àwa ní wòyìn ran àá gbìyànjú láti palẹ̀ wàhálà tẹ́ ẹ dálẹ̀ yẹn láti palẹ̀ mọ́lẹ̀ aláwọ̀ fi wá ti kò kẹ́ dáadáa o. gbáyé wọn fi í ṣe mùsùlùmí o ahmadiyya lẹ̀sìn tí wọ́n ń ṣe. mirza gulam ahmadu lànàbí àwọn awọn lòjíṣẹ́ àwọn ahmadiyya ni bàbá rẹ̀ wọn fi í ṣe mùsùlùmí o ahmadiyya lẹ̀sìn tí wọ́n ń ṣe. masihu tá Ìsá ọmọ Màríyàmá kìí ṣe Gulam Ahmadu torí aláwo kò rán níṣẹ́ bí kò sí èṣù ẹni ẹ̀kọ́ tó ń jẹ́kọ̀ di ìyá níyà kí gbogbo wa lọ mọ dájú tó kúrọ ní Mírízà Mírízà Gulam Ahmadu pẹ̀lú nájímù ilẹ̀ rọ ó kúrọ ní gbogbo wọn o kàláwù ìṣọ ṣọwa káàmẹ́dì pèsè ríru bí ìjọ àwọn amadíyà pẹ̀lú ìjọ tìjáníyà pẹ̀lú ìjọ àwọn ṣíyà kàláwù làwà níbẹ̀. mirza zagulam ahmadu àti shehu ahmeda tó lẹ́sìn tìjáníyà pẹ̀lú ìbọ́rin nìyà ó kúrọ̀ ká padà sínú súnà súnà ànábì Muhammad òjíṣẹ́ gbogbo àgbáyé tó níjẹsẹ̀ dé òpin káláwù làwa ṣe o kó fi súnà rẹ̀ borí o. Allah ràn wá ṣe o fi bídíà fi ràn wá ṣe báni rẹ bídíà ṣètánì súfì.